صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه التابعين لهم بإحسان إلى يوم الدين أتينا وأنت الملك لله والحمد لله لا إله إلا الله وإليه المشور أتينا على فطرة الإسلام كلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين أما بعد أهلا وسهلا بكم مجددا إلى هذه الحلقة التي نرجو الله عز وجل أن يجعلها حلقة مباركة فيها وفي أهلها نحن في صدد الكلام من حديث الذي كثرت رواته في آخر السنة أي منتهى إلى كتابه أما من أعلى السند إلى رسول الله صلى الله عليه وسلم لا يرويه إلا صحابي واحد وهو ذلك الصحابي الجليل آه، أول من لقب بأمير المؤمنين أبي حفص عمر بن الخطاب الحديث مخرج في عدة الكتب المعتمدة كل هذه الكتب التسعة المعروفة كلها آه كل واحد من هذه الكتب أخرج لهذا الحديث إلا مالك فسنقرأ الحديث كما تعودنا عليه أولا ثم آه، نبدأ بشرحه من حيث وقفنا أمس بسم الله الحديث الأول عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إنما الأعمال بالنيات وفي رواية بالنية وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله إلى الله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه إمام المحدثين أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن نغيرة بن بصبة البخاري الجعفي وأبو الحسين مسلم بن الحجاج بن مسلم القشيري بن النيسابوري في صحيحيهما اللذين هما أصح الكتب المصنفة adúpẹ́ fún الله الله بلا ترى la أتي àlékún فون àti محمد sallallahu alayhi wa sallam hadisi tí a ń kà lánàá gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún wa hadisi imaamu al-bukhari àti imaamu muslim hadisi tó yẹ pé nípa ìbẹ̀rẹ̀ rẹ̀ bó ti wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam àní láti sọ sánàdì rẹ̀ fúnra wa lánàá àsọ̀fún wa pé umar ló gbà wá wa rawahu an umar. علقمة ماذا الليثي ورواه عن علقمة محمد بن إبراهيم التيم ورواه عن محمد بن إبراهيم يحيى بن سعيد الأنصاري وروى عنه خلق كثير من الناس حتى وصل إلينا مسلسلا أو مسندا sọ àdìsí àdìsí tó ẹ pé àfáàwà eléyìí sọ fún wa lánàá uh, abdulrahman al-mahdi ó sọ pé hadha al-hadith mimma yajibu an yubda bihi kulla tasnifat kulla tasnifat aw tasanif likay yantabi talib al-ilmi li madmunihi ó sọ pé àdíǹtì yìí gbogbo tíra tí ẹ̀mọ́ fẹ́ kọ́ nílé ayé nítorí ẹ kí n máa fi bẹ̀rẹ̀ ni. yàtọ̀ sí Quran torí pé tó wà nínú Quran náà ní ìbẹ̀rẹ̀ tí ẹ bá ṣe alhamdulillahi rabbil alamin ọ̀rọ̀ níyà ìtì wà ń bẹ̀ só wà lè sọ bẹ̀rẹ̀ Quran. so gbogbo ọba kọ fún àti kí bẹ̀rẹ̀ torí tó kú síbẹ̀ fún abẹ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní wàmà lẹ́yìn àníyàn àwọn ọ̀dà kó wá kó bá ìmọ̀ pẹ̀lú ògbó ọlọ́run tọ́lọ́run bá ràn án lọ́wọ́ mo ọlọ́run tọ́lọ́run rán mi létí àápè wá sáwọn àǹfààní kọ̀ọ̀kan tó yẹ pé kí ẹ máa ṣe nǹkan torí ọlọ́run ọba àlá òun ló ṣẹ̀rá àwọn nǹkan padà máa dé lọ́wọ́ lálẹ́ ìwà yóò wá pa yóò wá pa yóò wá kò fún yóò pàdánù ọ̀nà méjì. asọ́pẹ́ àdíjì náà lọ báyìí ìgbé innamal a'malu binniyat aṣàlàyé àwọn tó pọ̀ púpọ̀ lórí ẹ̀ bá mi. ìnàmà gẹ́gẹ́ bá a ti fi rinlẹ̀ ni pé adatul hasr ṣé bá a ní ìsìn gbogbo iṣẹ́ o ọ̀nà méjì náà máa ń tún sí gẹ́gẹ́ bí láti ayé àwọn tàbí náà ti tún bẹ̀ pé innama sihhatul amali bìnnìyà ìdí ò jẹ́ kí iṣẹ́ wa kó lálàáfíà lọ́dọ̀ ọlọ́run ọba kò náà ní kó láníyàn mú lọ́sálà abẹ́ ìsinmi jẹyọ bẹ́ẹ̀ nínú ẹ̀ ò ní gbé ọlọ́run ní sẹ́yìn lẹ́sàn iṣẹ́ tó ọba láníyàn jùlọ wọ́n dàgbé bí dáa dúró síta sùn sí ṣùgbọ́n sí hàtú àlàámẹ́lì ìtumọ̀ kejì tó tún kù nípa títí ọ̀rọ̀ àníyàn ò ní pé iṣẹ́ gbọ́dọ̀ láníyàn fún rẹ̀ ẹ̀kejì tó kún alákọ̀ọ́kọ́ ní sí àtọ̀lá àmàlàbí ẹ̀kejì tó kún ni pé fàwáàbù àmàlù yóò jìzá bìkíní o bí kọ́dàrí ìyàtì bí àníyàn wa bá ti rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀sán wa máa ṣe lè gbéṣẹ́ àdíìsì kejì ni ṣàtúrò àdíìsì ló padà tún yàn á padà débẹ̀ kò sì sọ ọ́ lánàá pé wà ìnámà lè kó lè rí so ní àwọn afẹ́tọ́ àdìsí wọ́n sọ pé lìtẹ̀ tàbá fẹ́ sọ̀rọ̀ sí àtúlà amẹ́l wọ́n sọ pé àníyàn tó bá iṣẹ́ mu àmàlì ẹ̀síyà àníyàn tó bá iṣẹ́ mu dáa ní sọ pé èròǹgbà orí ọlọ́run bá àbó òru ọlọ́run bá àníyàn tó bá a mu tá a fẹ́ sọ ń bẹ̀ yẹn ìyẹn ń ṣe nǹkan méjìlá máa ń lò sí sẹ́yìn fẹ́ wa lórí ìjókòó lánàá kò sọ pé ó máa ń ṣe òǹpinya láàrin muamala àti kí ni o àti àìbáadà ìyẹn lè sí mọ́ṣáláṣí báyìí ní ìsìnkú ló ń ni tó bá ni problem àmàlẹ́ ṣùgbọ́n ana mọ̀rọ̀ àdáàlẹ̀ gẹ́gẹ́ àfáà tí wọ́n rí gbé yẹn lè ṣe wákàtí itawa pé ìta wà lórí ẹni lẹ́ni tí ń retí ìbáadà ni ó pè yẹn ama ìtìkáfù mọ̀tẹ́dọ́r oṣù máa wẹ̀ àbí oṣù máa lẹ̀ tí wọ́n yẹn máa ń lọ́gbọ́n fẹ́ lọ ṣe ìtìkáfù yẹn lọ jókòó gbogbo wa á ń tún máa fi fún àfi mẹ́sáàjì mo fẹ́ àtó ní káwọn àbá àtàwọn pé wákàtí kan àti oṣù kan gbẹdú sọ torí pé ìṣe ìtìkáfù fúnra rẹ̀ kò dandan kó sùn máa wẹ̀ ṣùgbọ́n mo ń dà púpọ̀ nínú Umaru sọ bá nẹ́bi pé mo bọ́ ọlọ́run ṣàdéhùn pé mo fẹ́ ṣe ìṣìkáàbù kí ni alẹ́ kan iná ti làárọ̀ náà sì fi ń gbà wà lálẹ́ kí wọ́n bá kó omi tá a dé lánàá torí pé lọ́ba ti wọ mọ́sálà àti ẹ̀díkà àtúnilé lè yẹn dúró yìí láti gbọ́dọ̀ parí àdìsí ilé yìí torí pé àdìsí náà wí afẹ́ parí ìjọ innamal a'malu binniyat ọlọ́nà méjìlá wọn gbà tún sihhatul amal sihhatul amal ìjọ jẹ́ kí iṣẹ́ wa lálàáfíà òun náà ni pé kí ni o kálá nìyàn téèyàn bá fẹ́ gbàwẹ̀ ní ìsìn láàsìyàmá liman lam yubayyit an-niyya min al-layl àfa kan wá béèrè ìbéèrè kan lẹ́yìn tá a kó omi báyìí ó ní òun náà rí báwọn àfa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan kan wà láti gbà pé ní tí ọba láyé ò ní láwẹ̀ ẹni tó bá sùn látẹ̀yìn àfọ̀ tó wá jí ní sọ̀lá tutù nínú àwẹ̀ Ramadan ìjẹ́wọ̀ ẹni bẹ́ẹ̀ ìjẹ́wọ̀ láàwẹ̀ ìjọ tó jíyàn láti masala tọ́rẹ̀ ha táhàtà ọ̀ tẹ̀ndẹ́rì ju táhàtà máa bẹ̀yẹ̀ náà àmì eléyìí bọ̀ lábẹ́ ń tá a ṣàlàyé lánàá pé gbogbo alẹ́ èyí gbọ́dọ̀ máa dà níyà tí a fẹ́ àwọn ti jí dùn níyà ẹkú lè lẹ́yìn wòye fi fi hádìhì níyà yẹ fi fi hádìhì níyà mẹ́ta al-akl aw ash-shurb أو قيامك بالليل ناويا أنك تصوم الغد ó péré kí ẹ kàn jẹun àbí kó mú mi lọ́mọ àti bí ẹgbẹ́ kìlì tó fi ń jẹun èyí ò lè sọ ọmọ ọgbà fẹ́ bá rẹ̀ bọ́lá bá bí ọ ìwọ náà mọ̀ ní yíyá ni. tọ ẹni tó bá sùn lẹ́yìn àtà sírì báyìí kò wá rí yẹn jì títí ṣubú yìí ṣe tó ìjọ kejì àwẹ̀ alákọ̀ọ́kọ́ ti parí ǹjẹ́ yóò láwọ̀ ẹjọ́ ìjọ kejì yìí based on in tá a sọ yìí lánàá kò yẹ kó láwẹ̀ tó yẹ pé kò dàní ẹ̀ látàlẹ́ kò wọ́n jẹ́ pé súnmù ìnìkan ló tún tó zúúrì ilẹ̀ tún mọ́ bá àwọn afáwa nìtọ̀ irú ẹni ọlọ́run ò bu níbi ọ̀rọ̀ sọ láti kí lè jọ wàá mú bí àwẹ̀ ẹ̀bọ̀ ọlọ́run mú bí àfihàn tó bá jí mú sọ̀rọ̀ láyé lẹ́sùn àsìkò yẹn mọ̀nẹ́mà àǹsọ̀lẹ́tì ẹni tó bá sùn nígbà kan tó wá jí ànábì ni wọ́pù tí gàṣọ́lá tẹ̀rí àsìkò òru ni ẹ̀ǹdàmà ìṣẹ̀ ìkọ̀rọ̀ àwùjọ tó wá gbọ́gbà mi kí wọ́n ló dé tó yẹ pé kò ní láwẹ̀ gbogbo aláti ti kà í pé láàyò kẹ́lí ìfowópamọ́ nafsan torí ìdí eléyìí gbogbo orúlì ni ma ní exception gbogbo orúlì ni ma ní kí ni o exception. ẹ wàá fi exception a eni ẹni tí ò ní láwẹ̀ lẹni tí ó máa mà ẹ gbọ́ mi ẹni tó máa lọ èmi ò ní kó dààmú kan tó bá wù mí tó bá dá ọ̀rọ̀ màá change ẹ̀ sáwẹ̀ kíní yóò wá da ìpìlẹ̀ ti kíní ìpìlẹ̀ ẹni tí yawm ladhi yushaqqu fihi ó wá gbọ́ pé wọ́n róṣù ní irú ìjọ júmọ̀ ẹ̀ ní ìsìn tábẹ̀rẹ̀ àwọn kí ẹ̀ mọ́ gbọ́ rárá wọ́n dàgbọ́ mẹ́jọ àárọ̀ ó wá gbọ́ kò sì tí ì jẹ̀ nǹkan kan sẹ́niyàn láwẹ̀ àbí ọ̀dì láwẹ̀ kò dá níyàn látàlẹ́ bẹ́sọ̀ ń tàà sọ pẹ̀ ẹ̀kọ́ láwẹ̀ torí pé kí ni òtútù ní jẹun mọ́ torí pé jọ yẹn ti dojú àwẹ̀ ilé yìí ń tà mà torí pé irú ẹni bẹ́ẹ̀ olùpọ̀ṣúnìtì láti wádìí wọn iná mi gbọ̀n tẹ́yìn àní rárá wọn ní tí ò bá ti jẹun tẹ pọ̀pọ̀lọpọ̀ àfọ òun bẹ́ẹ̀ o mo máa máa mú un tó jáde lára pé kéèyàn sùn lórí tí ò sí nǹkan pẹ́ tó bá dagun mẹ́jọ àárọ̀ ní sìkẹ́ ìwájú ó wá gbọ́ pé ṣé wọ́n lóṣù lánàá à kò sí ìjẹun wọ́n mẹ́rin tẹ́yìn àní pé láàyò kẹ́lí fòlù àhùn ẹ̀sán ìlà ọ̀sán tó ẹgbẹ́ nìyí ní ìgbà tó ní ìkápá láti dàníyàn látàlẹ́ wà á dàníyàn ìlú ẹni bẹ́ẹ̀ ní láwẹ̀ á mọ eléyìí ó lá ọlọ́pọ̀tunity torí bọ́lá wọn ní mú wa fún tó àbálẹ́gbà rẹ lórí ànábì sallallahu alaihi fún ipe iṣẹ́ tí yóò bá dà kò ní ṣùgbọ́n ibi dání ẹ̀ ọ̀bá ti sí nǹkan pààyàn la yukallifu Allahu nafsan illa innama al-a'malu bin-niyyat wa innama likulli imri'in ma nawa gbogbo èèyàn ló ní ìntí ọ̀dà lérò ìntẹ́yìn ó sì gbẹ̀sán lórí iṣẹ́ ọlọ́run jẹ́ pé tí mo ń rò pé gbóyè ni gbóyè ni ti ń sọ alákọ̀ọ́kọ́ à ń sọ pé sihatul amal ẹlẹ́ẹ̀kejì jazaul amal alákọ̀ọ́kọ́ ni kíni o ẹlẹ́ẹ̀kejì ni kíni o èwo la bẹ́ẹ̀ tún sihatul amal innamal a'malu binniyat abẹ́bí jazaul amal tó náà bá ṣe níyà àfi innama likulli mri'in ma nawa torí pé n tó bá nàwà ò ní ní ni o ṣe sọ pé ẹni tó ń gbọ́ rédíò tó fi ń karúkíà rédíò lánìyàn tí ó ìwọ lọ lánìyàn tí ó nírú ẹ̀ náà lẹ́ni tó gbé kíní sí ẹnu ọ̀nà ayẹ́fẹ̀gbè sí ogbè sẹ́nu ọ̀nà ilé ẹ̀ gbé ọmọ ṣọ́n owó lánìyàn ìwọ ni wọ́n lánìyàn ìwọ bí wọ́n sì lọ́ọ̀kà iná máa lè kó lè rí i yẹ́ bá ká tó wà lọ síwájú nípa ọ̀rọ̀ àníyàn àwọn tẹ́bá wo bí ilé ìkejì yẹn gbogbo àti yẹn fi tala kọ̀ọ̀kọ́ pé àníyàn máa ṣe farku bayna al-ibada wal-mu'amala wa kama yufarriq bayna ibadatayni bimaratibihima bimaratibihima ìbádà àti mu'amala mo ti fún alẹ́gbàmù yẹn kí ẹjọ́ kò mẹ́sálásí ṣe é bá yìí ṣùgbọ́n ti ti ìbádà méjì fẹ́ra wọn àná mo ti fún alẹ́gbàmù yẹn ilẹ̀ ẹni tí ohun tí nàfílà tàbí ní bàtàbí ọmọ sálàjì tábìlì tán bẹ́ẹ̀nà kúlẹ̀ àdánẹ́yìn sọ́lá àti irun gangan fún ara rẹ̀ àníyàn lójú yàtọ̀ ó dá ìyẹn lò tàbá fẹ́ lọ sí ṣàtúrù kejì àdìsí bí ìṣe nǹkan torí ọlọ́ ìṣe nǹkan nítorí kí ni tọ́lọ́ nínú àwọn á ní ẹ̀kọ́ a ní bí àdìsí pé ìṣe nǹkan torí ọlọ́run a lè mú bí àwọn nǹkan bíi mẹ́ta jáde nípa ìdánwò nǹkan torí ọlọ́run zai yi wakadi wa hadha kalamun yasduru min qalbin ila qalb ila qulub àwọn àfáà tó máa fẹ́ sọ̀rọ̀ yìí wọ́n wà farabalẹ̀ wọ́n wà gbéra wọn síkú ẹni tó ń bá sọ̀rọ̀ la'allahum yafhamun <clears throat> pé ọ̀gbọ̀n yìí kí ni ìdánimọ̀ ń ṣe bẹ́ẹ̀ kò ní pín tí iṣẹ́ yẹn bá ti bàjẹ́ láti lẹ̀ níbi àníyàn kò ní ní kankan yóò sì mọ̀ rò fún òun ní kankan wájú ọ̀nà kílẹ̀ rí i ọlọ́wọ́ba eh, aláàtọ̀ nínú sọ́rọ̀ tulkat ó ní pé àfọ̀dá bìlàfẹ́rí na àmàlà kúl àwọn àbíkùn bìlàfẹ́rí na àmàlà alẹ́bí na dọ́là sáàyówó òun yà sàbúnà annahun ẹ máa ráwọn èèyàn gẹ́gẹ́ bí wọ́n bá ń ṣiṣẹ́ ó fò níṣẹ́ wọn ń jìwájú náà wọ́n á ti máa rò pé àwọn ṣiṣẹ́ dáadáa kò sí tí máa kó bá ṣe dáadáa bí òṣè ìkíláàsì a ní ọ̀rọ̀ ìkíláàsì lillahi mọ́rútàbà bíi mẹ́ta alákọ̀ọ́kọ́ òun ni mọ́rútàbà àlèkíláàsì lillahi kíyàn ṣẹ̀ sí nítorí ọlọ́run ọba wa innama likulli imri'in wọ́n ní ìṣẹ̀sí nítorí ọlọ́run yẹn àwọn èèyàn fi sí lẹ́bùn mẹ́ta ń bẹ̀ mẹ́rin khawfan minhu fahasib àwọn tó torí ìbẹ̀rù kan náà ní sinmi ọ. wàhálì ibadatul haruriyya أو عبادة الخوارج أو عبادة العبيد جابي أفاو ناوي تصو àwọn خوارج àwọn àwọn خوارج torí pé dábàá ti mọ̀ خوارج àwọn tá olùgbèsè òun ṣùgbọ́n ẹ̀ẹ́mà rò pé yàn dáadáa ni wọ́n àwọn tẹ́gbẹ́ wọ́n ti bẹ̀rù ṣe sí àwọn ọ̀pọ̀lọpọ̀ ló kó sí lẹ́gbẹ̀ yẹn ní ìsìn tó yẹ pé ẹ̀ẹ̀ṣẹ̀ kékeré ò sí lọ́dọ̀ ọmọ ẹni tó bá ti ń sin náà ń torí ẹ̀ tó ń bẹ̀rù ìyá rẹ̀ nìkan yóò kò sí yóò kò sí pọ́ọ̀bẹ̀ àwọn tó bá ti ń sin náà ń torí ìbẹ̀rù gbogbo nǹkan kódà tó bá sì gé ìkànnà nínú mọ́ṣáláṣí yóò gbé sọ́lọ́ wọn forí jù báyìí àbí kẹ́nìkan kó wúkọ́ lórí ẹ̀yìn tó wúkọ́ lórí tó gbọ́nà gbọ́ kú mú lè láyé pọ́ni tí kẹ́ ẹ mọ́ mìíràn rárá ibi tí ọ̀rọ̀ kọ̀wárì jù máa ń dé mi ọlọ́mọdé kí ilé ìjẹ́ pọ́ṣọ̀ tó wà. àwọn ẹlẹ́ẹ̀kejì bàtírà nǹkan kó sí ẹgbẹ́ ìdílé kọ̀wárì yìí náà tó kó sí kejì alladhina ya'buduna Allaha raja'a rahmatihi

ó bẹ̀rẹ̀ ọlọ́run tí yóò ọgbẹ́ òun tí ń fojú rí ọkùnrin tọ́lọ́run bá ṣe léèwọ̀ jù ó sì yọ ojú ààrẹ agbọ́pẹ́ nìkan ló gbá ah, òun retí oore ọlọ́run bá látara àwọn tó ń bí ó sì kó àwọn mẹ́yìn ó sì kó wọn lọ sínú gbó àwọn ẹni kí ló dé ó ní kò sí ìtọ́jú mo fẹ́ kán kú kán lè bá jẹ́ fọ́nrán tó fún mi níwájú ọlọ́run ọba àwọn murtia àwọn fámìlì wọn òun làwọn súnfí ẹlòmí ò súnfí tiẹ̀ náà di tiwọn náà ni ẹlòmí ò súnfí pàápàá tá a gbérí àdúgbò wa yìí ọlọ́run ọba iná láàgà fún rọ̀hìn iná láàgà fún rọ̀hìn iná láàgà fún rọ̀hìn. ẹni tó bá ti rìn tí orin tí òun ẹgbẹ́ kejì náà kò sí problem ẹ rí nípa àtìtọ́ ọlọ́run èyí tí ìrànbí ti náà tó wọn bá ọlọ́run dáadáa òun lẹ́bù kéèyàn ṣe jáfọ̀ ọ̀bẹ iná ìkọ́f ọ̀rọ̀já wọ يوجبان المحبة. كيف sí náà pẹ̀lú kó bẹ̀rù ẹ̀ kíyàn sí náà pẹ̀lú kó ń retí orí lọ́dọ̀ ẹ̀ tẹ́wọ̀n bọ́lọ̀ náà láàrin náà ń rò ó ẹlẹ́ẹ̀kẹta ni pé kò sí náà pẹ̀lú kó nífẹ̀ẹ́ torí pé lẹ́mù ìfẹ́ yẹn ẹlòmíì gbé nínú àfáà mi ìmọ̀mù náà wí kó tiẹ̀ ó sọ pé lóṣù pé tí mahabba bá ti wà yóò máa ṣe ìsbáàtù khawf àtìrọ̀jà wọ́n wà lẹ́bi dalla alayhi hadith anas wa hadith Abu Hurairah wa hadith mashhur an Rasulullah sallallahu alaihi wasallam hadith tó clear dọ́dọ̀ ànábì tó gbọ́ àmọ́ ẹ̀ hadith tí Abu Hurairah gbà wá hadith tí Anas gbà wá. النبي صلى الله عليه وسلم سوف ثلاث من كنا فيه وجد فيهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواه tẹ́yìn bá fẹ́ràn ọlọ́run tó bá ń fẹ́ràn ọba ń ṣẹ̀sìn nítorí ìfẹ́ràn ọlọ́run ọmọ bẹ̀rù yẹ ọ́ sì tún máa retí òye lọ́dọ̀ ilé wa ni dáradá tó ṣáàkìrì èyí tánàbí jẹ́ nígbà tánàbí sallallahu alaihi wasallam ń kírun gẹ́gẹ́ bí ìyànlá àìṣà ti sọ ẹsẹ̀ ànábì ga ń sin tó para rẹ báyìí ní ṣé ìní ni tí yọmọ a ṣe pé mahabba ni máa fa ṣekù tìgbìnà wọn fẹ́ràn ọlọ́run ọba orí ló máa rí èyí ni ẹ̀ máa wò ká àwọn èèyàn náà kí lè tó لا لي بلو لبولارا الحمد لله تعالى الله عما يقولون علوا كبيرا سبحان الله كي يلوه تيوا توبا فرين يا أوه بوه وعين الرضا عن كل عيب كليل ولكن عين البغض تبدي المساوية تيه باتين يونو تيه باي عن كل عيب كليل وما أوه نيريا إداري ولكن عين البغض تبدي المساوية àlùmọ̀sáwì ṣùgbọ́n bẹ́ẹ̀ kò ń bínú sí yẹn ni bó bá ń ṣe dáadáa ó ní rí dáadáa ó mọ̀ tuntun mi. àádá àwùjọ daraja à ń bọ̀ nípa ìṣe nǹkan torí ọlọ́run. ìdàkejì yẹn oníkéèyàn má ṣe nǹkan torí ọlọ́run. wà innama likulli imri'in máa wọ̀dí dùhù àríyá òṣù wọ̀dí dùhù ìdàkejì má ṣe nǹkan torí ọlọ́run ọba nìkan ó àríyá kí ẹ máa ṣe nǹkan torí ríyà àbí àsùnmọ̀ anábì sallallahu alaihi wa sallam ní àdìsí mọ́ Bukhari gbà wá anábì ní man sama'a sama'a Allahu bihi wa man ra'a ra'a Allahu bihi man sama'a sama'a Allahu bihi wa man ra'a ra'a Allahu bihi ẹni tó ẹgbẹ́ bí iṣẹ́ ẹni tó ẹgbẹ́ bí iṣẹ́ Quran ló ń kan ìròyìn kíni àwẹ̀ tuntun gbà náà àwọn èèyàn máa fi àjẹra wọn èèyàn ń gbàwẹ̀ bẹ́ẹ̀ bí ẹni tó ń fẹ́ ṣe ìyá fún gan gbàwẹ̀ kí ló ń kó bá rẹ sí. tó bí wọ́n fẹ́ ṣe ìbẹ́rẹ̀ kúkú ṣe ń torí ọlọ́run ẹni tó bá yẹ pé báyẹn lè bá gbọ́ pé mi náà ń ṣe ní sàmà aláhùn mi ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́ ipò sí òní ládáwájú ọlọ́run wọ́n mọ̀ rọ́ ẹni tó bá yẹ pé kárí mi ni wọ́n rò náà òní ládáwájú ọlọ́run olùdarí pé dídùn ikhlas ọ̀nà kéèbùl ikhlas àríyá àwọn àwòṣe ìdàkejì ikhlas onáàdìgíní oníṣirò ẹwà máa wo bí tí ṣírìkù yẹn wà wọ ṣírìkù àgbà mọ̀nútùú alkọlù ọkànlù náà wà ṣètò wá rí pé amalu tá a pín lánàá bá àtàwà ń bí ìjókòó pé amalu jẹwárì òun náà ní tí ó kó bá àtọkànlù náà ti wà tẹ́ ẹ bá ń kírun ní Masha Allah ohun tá a kà ń bẹ amánú sì jẹwọ́ rẹ̀ tó sọ máa pé qawlu lisan oní la ilaha illallah amalu lisan oní kóòlù tá a bá lò fún kàmí ẹ̀gbọ́ yẹn àtìyànjú yẹn nígbà tá a lisan husira fi la ilaha illallah wọ́n tuntun ha. أما عمل اللسان عمل اللسان òun fẹ́ débi àwọn bí i kankan gbẹ́jẹ́ bá ní ìsìn kàṣẹ ká pèèyàn sí dáadáa bá ṣe wọ́n ń pèèyàn bá ń kakọ láti sáńṣe gbogbo ẹ̀yìn ọkàn náà ni ó mọ júwe tó bá fẹ́ gbà mbẹ̀ wàhálà mọ̀ hafẹ́rọ̀ ṣe pàdé bẹ̀ta bí dùn ìkìláàfin mọ́tà àríyá kí ẹ ṣe nǹkan torí ẹlòmí ẹ wà rí ríyà anábì ni afọwàfùmá ah, afọwàfù alaykum ashirka in tí mo bẹ̀rù lé yín lórí ìbẹ̀rù pé ẹ tún lọ di kèfèrí ìbẹ̀rù ẹ̀ torí gbẹ̀yìn ẹ ti máa ń tán pè lẹ́bọ̀ ṣùgbọ́n tí mo bẹ̀rù lórí yín jù onígbé kí ni o àṣírkẹ̀lẹ̀ azra ẹ̀bọ̀ kékeré ọwọ́ ríyà torí pé ríyà muhbitun lil amal muhbitun ìmọ̀ bàṣẹ jẹ́ ni ọwọ́ kò mọ́ sálà àtúgbé alákọ̀ọ́kọ́ onígbé kí ẹ máa ṣe nǹkan tó lọ lọ́ọ́ ẹni tó bá wá ń ṣe nǹkan torí ọlọ́run àtìyàn papọ̀ nígbà kan náà ọ̀rọ̀ rí yánà láyé tó alábọ̀bọ̀ al ẹlẹ́ẹ̀kejì al-ikhlasu lillahi máa ṣe ọba nígbà kan náà ó tún wá fìyàn fún lẹ́bùrú tó bá ti lè ṣe ń torí èèyàn òun ò tẹ̀ ọba kí ló fà á torí pé kí ni o wa ma umiru illa liya'budullaha ṣé yẹn clear àbí ọlọ́run ọ̀rẹ́ tó bá ti gbé fẹ́lò ní ìbáwò ní ládá ní ìwé kílè ṣùgbọ́n kankan míì máa ń ṣẹlẹ̀ kí èèyàn máa ṣe ìbáàdà kí èèyàn máa retí ọlọ́run bẹ́kẹ́ kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́yìn bẹ́kẹ́ kọ́ ilé kí èèyàn máa ṣe ìbáàdà nínú ìbáàdà yẹn kò àfilẹ́ ayé àbòfọlọ́run àwọn bá sọ gbọ́nà méjì làmọ́ ń tó ẹgbẹ́ fìlà áṣù òbẹ́ lọ lè kí áṣìrì ní ìsìn òbẹ́ lè kí magrib ní ìsìn òbẹ́ gbàwẹ̀ ní ìsìn mo fẹ́ ka Kùránì ní ìsìn ṣùgbọ́n nígbà tí mo ti ń ṣe wọn náà gbé òbẹ́ kẹ́ mọ̀ pé mi náà mẹ́mẹ́ ẹ máa wọn sábà wà bí gẹ́gẹ́ nìkan wọn gbà wọn pè ta ló mọ̀ nígbà wọn náà gbọ́dọ̀ sọ̀rọ̀ kẹ́ mọ̀ wà ń bẹ̀ اشترك في نيته في أصل العبادة اشترك في نيته أو أشرك في نيته في أصل العبادة نبي قيل عبادة عند الجن أتدعى كمين كل الله ينتي الله نبى كل رجال الله من عمل عمل أو من تعلم نبي صلى من تعلم من تعلم علم مما يبتغى به وجه الله لا وجه الله لا يتعلمه إلا لنيل من الدنيا لا إلا إلا اللي يباهي به سبحانه ونبي ميجي نتا لبوا لا يتعلمه إلا للدنيا يبومي إلا ليباهي به السفهاء أو يماري به العلماء فليتبوى مقعده من النار. عندما لو لين وين ما ní kò á ṣe ìmọ̀ gbogbo ìmọ̀ ìmọ̀ táwọn èèyàn ń súnmọ́ náà kò á ṣàdé yìí ṣẹ́k ó ṣe bá mi ẹ̀bá àdàbà ti ń ṣe. wíwá ìmọ̀ ni ẹ̀kọ́ tó sì débi lílo rẹ̀ o nígbà tó lólé wá àwa wà ní ẹ̀ ẹ̀mí náà fẹ́ bá àwọn àbá yẹn táwọn ti ń dá sínú sálà mo mọ̀ bá àwọn àbá ni máa ń respect láwùjọ ẹ̀mí náà fẹ́ tẹ́ńtọ́ máa respect إمام أحمد لما ذكر عنده الإخلاص قال بهذا ارتفع القوم قال قال بهذا ارتفع القوم أرى ما شخلاف نفاي واي ماي قول لولون جباون هندا شريطين يبان وان كان سيو الله الله وفي لون يو أتوا فمني أديشة الذين أحسن الحسنى والديانة سواجدوا وفاد بما وادي دي انتين أوبا لو أوين tó bá wọ ọlọ́run yóò fún ọ tó bá wọ olè mọ́ fún ẹ dé o ìmáàmù Ṣáfi'í ó ní talabna al-ilma lid-dunya fa aba al-ilmu an yakuna illa lillah talabna al-ilma lid fa aba al-ilmu an yakuna illa àánà ń gbọ́ pé ẹni tó bá mọ̀ ní wọ́n pálí àánà bẹ́ẹ̀ sí ní wa ìmọ̀ ò bá dúró ìmọ̀ sí aláǹfààní ìgbà tí màá tó ṣe wá láǹfààní bàtà change àníyàn wa ẹlòmí kò mọ̀ràn yẹn tú. fa abal ilm an yakuna fi sadrina illa lillah ìmọ̀ tí ó ṣe láǹfààní ò dọ́kàn wa ọ̀ntì bàtà tó change àníyàn wa nítorí ọlọ́run. yìí ń tẹ́ ṣe bẹ́ẹ̀ lómi ìfẹ́ pé ìjọ táwọn yẹn bá wà wájú ẹ̀ nìkan ni ó bẹ̀rù ọlọ́run táwọn yàrá ti change tẹ́lómi bá travel kó nàìjíríà báyìí tó bá ilé lọ sí amẹ́ríkà ẹ mọ̀ sí i ẹni ẹni ló ń ṣíwájú ẹni ló ń lébi wá torí pé ẹ̀yin tó rí yẹn ní ṣe ń ṣẹ̀sìn tẹ́lẹ̀ nígbà tí ó sì ti rí yín máa ń tán sọ ẹni tó bá ń wá tó ń ṣe ìbáadà pẹ́ẹ́pá wá lọ́wọ́ ìpìlẹ̀ gẹ́gẹ́ dé o ìpìlẹ̀ yẹn wá kó ọlọ́run àti ayé pọ̀ nípìlẹ̀ wọ́n dàálù láyà ó wá pẹ̀lẹ́ kejì gbogbo ìbáàdà ló ní asu hmm, ọlọ́run jẹ́ gbọ́ iṣẹ́ ń dé gbogbo ìbáàdà ló ní sífà kò fẹ́ wá kò fẹ́ lọ lè ṣàlọ́ àlàyé asu ní ìpìlẹ̀ àní iṣẹ́ yìí òwò nìyà ìpìlẹ̀ mi ṣùgbọ́n gbígbé iṣẹ́ yẹn ṣíṣe iṣẹ́ yẹn gẹ́gẹ́ orin sífà rẹ̀ mo lọ lè ṣàlọ́ àlà mo fẹ́ lọ ṣàlọ́ àlà àníyàn nítorí ọlọ́ mo wá débẹ̀ mo wá ń fi hàn àwọn èèyàn pé àdìs àbúrò rẹ́rà lèmi máa ń lò ibi mo máa ń jẹ́ kí omi kọjá bó ìgbópa mi kìí ṣe bí tó ń kó fẹ́ kọ́ àwọn èèyàn màádá à ń bọ̀ lórí yẹn táyé bá gbà ọ́ kọ́mbà lè máa gba àbá yẹn sọ́lá fi tó ń kọ́ ló ń bọ̀ ni àbá yẹn sọ́lá fi tó di kìí sálá fi ṣé báyìí ní ìdí ó wá bẹ̀rẹ̀ ó táwọn yẹn lè wá ń fa àbá yẹn máa ṣàmùtẹ́lẹ̀ sífàní àwọn bá sọ pé ìdájọ́ méjì ni ẹlòmíì nínú àbáṣọ pé ṣọ́ṣà àti ẹlòmíì kú nínú sífà náà èyí tó ṣe náà ti lọ àpèjúwe mi èèyàn fẹ́ lọ kírun fọlọ́ ọwọ́ adébí irun ọwọ́ ah, rẹ̀ lọ́jọ́ alhamdulilah òyìn ìgbàdùn ọbẹ̀ ti dùn tó ẹ gbé láti tó bẹ̀rẹ̀ àníyàn rẹ̀ tó fẹ́ lọ lè kírun torí ọlọ́run tí ó fi yẹn fún nígbà tó débi kó ṣiṣẹ́ yẹn ní kí ni o làníyàn ń yàtọ̀ àáfà lọ́nà méjì arímọ tó sọ pé ogun ẹ ti bàjẹ́ kó o ti ṣe nìyá kéré báyìí torí pé ọlọ́run ọba ní ànábì sọ ń kó sọ ọlọ́run ọba pé ana azna shuraka ani shirk faman amila amalan ashraka fihi ma'iya ghairi taraktuhu wa sharika ibomi taraktuhu wa shirka ibomi taraktuhu wa amala bìrìwáyà ti náà dìda ànábi ń gbé ẹni tó olólùwọ̀n bá sọ pé òun ò ní akẹgbẹ́ òun ò sì yọrù sí kí ẹ̀ ṣe kí ni o kí ẹ̀ ṣe ṣe pẹ̀lú ẹni tó bá lọ ṣe iṣẹ́ kan nígbà tó wá ń ṣiṣẹ́ yẹn ó wá fèèyàn kún òun àbó fi ẹlòmíì kún òun níbi àníyàn níbi iṣẹ́ tó ń ṣe ọlọ́run ò ní ní gbogbo ẹ̀ mọ́ ìtàn àpá rẹ̀ gbólé lórí ìta bá sì wò ìtàn sọ ẹ̀kọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn afáàní ìfún àdàkẹ́ wọ́n ní tí ò bá ti ní problem níbi ìpìlẹ̀ yẹn kẹ́ẹ̀dé níbi ìpìlẹ̀ tó yẹ pé bí sífà ló ti ní problem sífà yẹn lọ́lọ́wọ̀n mú fún ńlá dálé lórí bẹ́tẹ̀lì ẹni tí ó wá kírun ní ọwá bẹ̀rẹ̀ sí ní dùn ohùn nítorí àwọn èèyàn ohùn tó ń dùn bẹ́ẹ̀ kó gbalada làbọ́tò lákàtà bí ẹ̀rọ kò ní gbalada lé lórí kó ọlọ́wọ́ bàṣẹ́ yẹn jẹ́ gẹ́gẹ́ bí abu israel ta ló mọ ìta abu israel ọ̀rẹ́ ìwà pé à ń ṣe rẹ́kọ́dì abu israel òun lẹni tó gbàwẹ̀ tanazara an yasuma wa yaquma fi shams wala yajli wala yukallimu an-nas gabelo nazar yaqum يكون بمعنى لا يجلس صح يقوم olóhùn wọn gbàwẹ̀ òun ò ní bẹ́ẹ̀ ní wọ́n ti sọ òun ò tún ní jókòó kódà inú òrùn lọ́wọ́ wà ànábì ni mo rú fàlíyàjìlì wàlíyàsítàzìl wàlíyàkẹ́lìmù náà wàlíyàtì màsán ànábì ni ẹ̀sọ́ fún pé kó mọ́ kó wàhálà bá o ẹ̀sọ́ fún kó lọ lè jókòó kó wá jókòó lẹ̀ kó jókòó àti táni lè tó dúró ìwọ́n dà àbú ìsọ̀rọ̀ yìí olóhùn gbàwẹ̀ òun ní bẹ́ẹ̀ e ń kéré lẹ́ẹ̀kẹta inú oòrùn lòun máa bẹ tílé ẹni ọlọ lè jókòó ẹni ó bá sọ̀rọ̀ ẹni ó kú inú oòrùn torí pé ẹjọ́ ọ̀tún kó parí àwẹ̀ rẹ̀ ẹni ó parí àwẹ̀ rẹ̀ e ẹni tó bá gbé dandan e ẹni tó bá dààmú ọlọ́run ọba ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ó ṣiṣẹ́ kù eléyìí àwọn afáàní tí ń sọ àlẹ́ ẹ̀fà ẹ̀rọ ajá bí wa náà ó tún kù ó ṣé èèyàn jọ àbí. eléyìí nínú ẹni tó ẹ gbé ó ń retí àwọn èèyàn lọ́tọ̀ ṣé sẹ́ǹgbọ́n mi ra ó ń retí ọlọ́run ó sì ń retí ilé ayé náà separately ó tún wá kù náà kẹta nípa pé èèyàn ń kó ọlọ́run àti ilé ayé àbí èèyàn pọ̀ alákọ̀ọ́kọ́ ni pé nípìnlẹ̀ rẹ̀ ayé àtọ́lọ̀ ní ń retí eléyìnà good ẹlẹ́ẹ̀kejì òun ìpìlẹ̀ òkò retí ayé ṣùgbọ́n ìgbà tí ń bá a lọ́hùn ó fi ìṣesí rẹ̀ wá ayé ó fi ìṣesí rẹ̀ wá súnmọ́ àkàyàn gbọ́n tó ṣe bá mi ìsìn ó wá fẹ́ ọ̀kan ẹni tó ń retí ayé lọ́dọ̀ ọlọ́run níbi tí ń ṣe ah, alákọ̀ọ́kọ́ ń retí ayé lọ́dọ̀ èèyàn àbí separately àbí jointly eléyìí níbi ìbáàdà tó fẹ́ ṣe ọ̀rọ̀ ìfúláṣí náà láti ó wá ń retí ayé níbi ìbáàdà yìí lọ́dọ̀ Ọlọ́run òun náà ó ti kó nǹkan mi pọ̀ ṣùgbọ́n òun ò retí ayé yẹn lọ́dọ̀ ẹlòmíì ìjẹ́ lè tọ́ nínú ẹ̀sìn àbánilá ṣáká ipe yìí tí ó tọ́jú ní pé kéèyàn ṣe nǹkan kó mọ́ nítorí ọlọ́run wa ma umiru illa liya'budullaha kéèyàn ṣe nǹkan torí ọlọ́run completely ṣùgbọ́n téèyàn bá ń retí ayé lọ́dọ̀ ọlọ́run níbi ìbáadà ẹ̀ ó lè mọ́ ní problem however yóò dín dèédé tó bá gbà láyé yẹn kúrò níbi ẹ̀sán rẹ̀ jọ̀gbìn àti àmà wàá bẹ́ẹ̀ jọ́ alẹ́ rí i ìyẹn náà lẹ́rìí anábì ní sallallahu alayhi wa sallam man ahabba an yubsata lahu fi rizqi wa yunsa'a lahu fi umri falyasil rahim ẹni tó wá fẹ́ ṣe kí ni o tó bá fẹ́ kí ilé ayé òun ọ̀rọ̀ àríṣìkí òun pọ̀pọ̀ sí tó bá fẹ́ kẹ́mi òun kó gùn sí àwọn afáàdé kálùbáríkà wọ̀ kí lànà mi kó ṣe o pàlẹ́sẹ̀ lọ́rẹ̀ ó máa ro ẹbí rẹ̀ pọ̀. ẹ̀rùn fẹ́ tó ro ẹbí pọ̀ pé ọlọ́run ọba àlá ní ká ro ẹbí pọ̀ yóò gbà ládájọ́ ní sí problem. ẹni tó rò pé a mo tún fẹ́ kí rárísìkì mi pọ̀ sí ó wà lọ ro ẹbí pọ̀. dèédé tó lọ́n bá fún ní rárísìkì lẹ́yìn yẹn yóò máa jẹ́ dèédé tí ó dì nínú ìjọba ìjọba ìjọba ẹ̀rí yẹn pọ̀ nínú ẹ̀rí yẹn òun làdúrà tá a máa ń ṣe ọlọ́run dákun bá mójú bá mójú bá ká burú yìí yẹn rè yẹn ń pè ọlọ́run ló ń pè àádá tọ́jú torí ìlú àwòtọ́jú láti kí ló ń tọrọ lọ́dọ̀ bá ń ká aburú kúrò òfin retí ayé ni nínú ẹ̀ náà ni kò tí ì èyí tó tún wà náà ni pé àwọn sóra bọ̀ kan wà sánẹ́dínlọ́gbẹ́ tó bá ń kà ọlọ́run ó fún láwọn ọlọ́run ó sáré gẹ́gẹ́ bí ẹ̀ tó wá bẹ́ sùn lálẹ́ náà kò kí ni kò kà sí àbí kí ló fi ṣe ìṣọ́ àbí ìyẹn ṣùgbọ́n ò lè wá bálágájọ́ wà á pọ̀ bẹ́ẹ̀ ibi òkà ayẹ́tàtò sí nítorí ọlọ́ọ̀dì kan. à ń tún mẹ́rin ṣe hàn náà àwọn àbáàbí wa bọ́ lórí ẹ̀ pé gbogbo dèdè yìí tá a bá ti rí ilé ayé nínú nǹkan tó yẹ pé ọ̀dọ̀ ọlọ́ọ̀nà láti wá o ẹ̀rí mi ìtúni pé ọkùnrin tó ṣẹ́fì rọ rọ́gbà fún mi náà ọ̀gá náà ọ̀sà lẹ́nu kan bá àfa àbúlẹ́bù bára ṣe òun ló kó lè bá dé ẹnìkan lọ́wọ́ òbí ma ó lè lọ́mọ ṣe kí ni o instinct bá ẹnìkan ní báyìí wọ́n ní kí ló dé tó fi ń kó ogun yẹn yá ní àyà yẹn ó ní gbé yẹn ìmọ̀ bọ́lọ̀ nípa ọ̀kú tó sẹ́kùrù rọ́bà kó mi náà kánà wọ̀sà òṣèlè sàmà àlẹ́ igbó ìdèrò òyìn dídì kó bí amúhálì ọ̀bà ní ọ̀yẹ́jà aláfún jẹ̀nẹ́tì ìmọ̀ táwọn yẹn fi ń wá wájú ọlọ́ tó fẹ́ gba sàtífíkẹ́ẹ̀tì ibẹ̀ kó náà lè bá di lẹ́kítọ́rà yunifásitì tí ọmọ ọkọ ẹ̀ lẹ́sìn àbí wọn ní ìgbà tí mákàmà ṣẹlẹ̀ yíyà kò sí bí èèyàn ṣe lè gùdù tó ní nàìjíríà wa yé ni tí wọn sọ pé abẹ́ gbàyàn sí ṣẹ̀ríà court kókó adájọ́ kódà wẹ́ẹ́ pé kò sí ní tẹ́ fẹ́ sínú fíkì oní ọmọ dáa tí ò bá tí ní sàtífíkèètì hàn nígbà wọn àwọn tó ti ṣe bẹ́ẹ̀ hàn ṣe bẹ́ẹ̀ gan mọ́ mọ́mláka wọ́n gba àwọn ṣẹ́kẹ̀lá bá ní ìṣègùn bá àtàwọn tí wọ́n ní tó ti bá ní ìsìn ṣùgbọ́n ní ìsìn gbogbo ẹni tí wọ́n mọ ṣiṣẹ́ ń bẹ̀ náà kò lò ní ṣẹ́kẹ̀ ìmọ̀sọ̀ ìbí ìdáhùn rẹ̀ lè pé tó ẹ pé torí pé gbọ́dọ̀ ìjọ kẹrìnkan lọ bá nàbí sọlọ bá àwọn ẹ̀sán. ṣùgbọ́n dákẹ́ ẹgbọ́rọ̀ ìkíláàsì yé kó máa di pé ẹni tó ń ṣe dáadáa. àwọn ọmọ fojú ògbé ìwọ yìí kò ní ìkíláàsì ìkíláàsì sì ṣẹ́kù tó ayé rẹ̀ tó ń wá lọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ náà ní ti ń wàlùkíni o wàlùmọ̀sàkì ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́ wọn bọ́dọ̀ ọkọ nígbìn o wàlàánì ìlà ẹni yóò máa gba zàká òun náà wà ẹni tó ń pin náà wà nínú ẹni tó ṣe kíni o tí ó gba zàká téèyàn bá wá ń ṣe yẹn ó ń bá wọn pín zàká nítorí pọ́lọ̀ ní ká pin ó sì ń wò pé tóun bá ti ń ṣe yẹn náà kí ni ó fi tẹ̀lé o èmi náà gbàrọ́ tì mú bẹ́ẹ̀ sẹ́niyẹn tí ó gbàládá wájú ọlá gbèrú gbàládá ládàá rẹ̀ dèdè yìí tó bá ti lè gbà nílé ayé yóò dìbò sẹ́ǹdé báyìí nìyí èwo ló wá dáa kéèyàn lọ bá wájú ọlọ́run àbí kò ti gbà ń bẹ̀ ní ayé olóbìsá pé nígbà tẹ́nìkan lọ lè bá nínú ìfẹ́ kò tiẹ̀ lẹ́ẹ̀kọ́ oní ànábì àfàrọ̀ àìsàrọ̀ jùlọ òòrọ̀ ọkùnrin nǹkan tó pé ó ṣe dáadáa ọ̀bádà nẹ́ẹ̀sì ẹ̀mdàhùnà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí níyì ànábì ní tìlkà ájìlù bùṣọ̀ tìlkà bùṣọ̀ tìlkà ájìlù bùsùlọ́lù eléyìí ni glata ibi tọ́lọ̀ fi kánjú fún mùsùlùmí yẹn ni pé bọ́ eléyìí tó bá ṣàníyàn torí ọlọ́ọ̀ nìkan ìdáhùn èèyàn ń dààmú fún yẹn yóò tù ẹ lọ ìdáhùn èèyàn ń dààmú fún wọ́n gbìyànjú ṣe nítorí ọlọ́ọ̀ so nísìn àtìyànjú ọ̀rọ̀ pé ìṣàníyàn torí ọlọ́ọ̀ tílé ayé bá so pọ̀ mọ́ ọ̀nà bíi mẹ́ta ló lè gbà wá sọ ẹgbẹ́ ìgbà tó kọ́kọ́ fẹ́ wá o ìpìlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ní èyí ní ládà kankan wájú ọlọ torí pé òòrè tí ọlọ. ẹ̀kejì òun ni nígbà tó ń wá yẹn kò wá láti ilẹ̀ kò wọlé wá bá a eléyìí náà máa ń baṣẹ́ jẹ́ ìmáàmù làdáni ẹni ká Kùránì àfáàlẹ́ kéw ẹni wáàsí lọ́ẹ́ gbé àníyàn rẹ òní gbé bó ṣe ń bá a lọ tọ́ẹ́ bá àníyàn rẹ láti ilẹ̀ kò fẹ́ tẹ̀jáẹ́t sọ̀rí àtún ó wá wọlé ṣorí ìtú wọlé yìí tó bá dà fáà rẹ̀ kẹbà àfà sọ́ni tó bá ilé tì í dànù tí ò wọlé tó òjò bó ṣe wọlé lọ gbá dànù kò sí problem ṣùgbọ́n tó bá jó ṣẹ́kù déédéé yìí tó bá mú kù yóò gbé kù ló ṣe dáadáa rẹ̀ ní ọlọ́mọ màjọ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta oníkíni o oníwẹ́gbé kíyàn máa retí oore ilé ayé lọ́dọ̀ ọlọ́ ìṣẹ́lọ́dọ̀ yìí kíyàn máa retí oore ilé ayé lọ́dọ̀ ta ni o lọ́dọ̀ Ọlọ́run níbi dáadáa tí èèyàn ń ṣe títí bá ní ìsìn níbi dáadáa tí èèyàn ń ṣe ẹ̀rí ẹ̀pọ̀ mo kàn mú díẹ̀ díẹ̀ tẹ́ bá lọ wọ́n pé ìbádà tá ń ṣe tí ó so mọ́rọ̀ ilé ayé ẹ̀ẹ́rì gbé aṣègbè ìmọ̀ ẹ̀sọ́ gbọ́rọ̀ bánà àtinà fi dùnìyà ẹ̀rí tó ti ẹ̀fẹ́ sẹ̀múlẹ̀ jùlọ lọ́rọ̀ bánà àtinà fi dùnìyà fíhì dùá òfíhì kò nígbà ẹ̀ máa ń yọ òun dàbí kíá torí ẹ̀ kí ẹ ṣe nǹkan torí ọlọ́run ló fi dájú wa iná máa lè kó lè rí in máa nà eléyìí làbí túmọ̀ ẹ̀ ojú báyìí lọ mo sọ pé tẹ bá fẹ́ fífẹ̀ lójú rẹ̀ kálọ̀ ka àjámi àlọ́lómi wàlkínì wàlẹ̀hẹ́gàm lèman ibn Rajab àbí ìmáàmù náà wù gẹ́fà àwọn náà mọ́sálà ẹ̀ lójú eléyìí ni òdíjọ́ wà iná máa lè kó lè rí in máa nà ànábì ni títà tó fi dájú sallallahu alaihi wasallam tánàbí bá fẹ́ júwe nǹkan yóò júwe lọ́nà tẹ́ máa fi bọ́ yé àníbi wọ́n lọ míì tó tóbi jù nínú tó yẹ pé ìṣẹ́rọ̀kà aw sharaka fihi kullu mùsùlùmí gbogbo mùsùlùmí ló lọ pa sí èjì bẹ́ẹ̀ wa hiya al-hijra àníbi faman kanat hijratuhu faman kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi àní wàá fẹ́ example ìjírá ṣe example torí pé ìjírá yẹn in tó fi tóbi jù ayé lẹ́yìn jihad àgbà tó gbà ẹ̀gẹ́ bí jihad in fact jihad gẹ̀rọ torí pé lọ́wọ́ bá Allah ó ń gbé protection àwọn tí ò ṣe ìjírá ó gbé kúrò lọ́rùn wa sọ́rọ́ fún àǹfààní ẹni والذين آمنوا ولم يهاجروا ما لهم من ولايتهم من شيء حتى yuhajiru kúrò nílẹ̀ kèfèrí hijira inú ẹ̀sìn márùn àbí mẹ́fà mẹ́rin dáńbẹ́ ìkarùn onílù hijira alákọ̀ọ́kọ́ oní hijira títí ìdáàmọ́ ẹ̀ tí wọ́n ṣe láti Mẹ́kà lọ sí Habasha hijira ẹlẹ́ẹ̀kejì oní hijira láti Mẹ́kà lọ sí Madina ilé iná tọ́ ìjírá ẹlẹ́ẹ̀kẹta eléyìí ọgbà ládàá a ẹlẹ́ẹ̀kẹta ó ní láti maka lọ sí medina ìyẹn sì lọ sí maka padà pàápàá lẹ́yìn ìgbà tọ́lọ́ ṣe fátù ara wọn sàhábà mi padà lọ abáàtì padà gbé káàkiri ilé ayé náà ó padà maka ìjà ohun àtàbùláì àti ibnu zubair ló padà gbé kú sí tọ́ ìdókòó ní maka ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn fẹ́ tó afẹ́kẹ́kọ̀ọ́ àbùláì tó zubair náà sàhábà ni ó maka. ṣé bá ní sè abdullahi ibn umar náà gbé maka tẹ́ǹgbọ́ yé bá ní sè so ìjìra yàrá pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìbàdàn wa Mẹdínà gbogbo yẹn bá di mùsùlùmí bí ó ti kú àìfàǹkọ̀ọ̀kan tó wá bá dé fẹ́ràn mi padà lọ ìyún náà ọ̀rọ̀ ọjọ́ mi ṣùgbọ́n ìta àtẹ́sọ́ ni pé hijira odi mélòó báyìí ẹlẹ́ẹ̀kẹrin oní hijira àwọn ará àdúgbò àwọn tí wọ́n الهجرة من بلاد الكوفة إلى بلاد الإسلام آية في مكة إلى مدينة ثم إلى مكة وقيت على من بلاد الكوفة إلى بلاد الإسلام جعب يا هو جعب أبو هريرة أبو هريرة أصل اليمن الدوسي تجيبني كان مزبوب ما كنت أظن أن هناك آه، رجال صالح من من الدوسي nti ẹmọ fún yẹn dáadáa ti lè sẹkù nínú àwọn ará daus wò daus lẹni yẹ ṣáàrà ilé ní yemen wọdẹ sọ àwọn míì náà wá kọ báyìí ṣùgbọ́n wọn bá nàbí sọlọ bá wọn àlè wá lùsọ ìjìrà tó wà máa sábà. ẹ wá rí ìjìrà tó jẹ́ èèwọ̀ òun ni alhijira min biladi islam ila biladi kò eléyìí làwọn yẹn ń ṣe ní káwọn yẹn kó nílẹ̀ islam káwọn kẹrí kéèyàn wà nílẹ̀ Islam kí olórí ibẹ̀ máa fi àjẹyàn ó pè ìlú yẹn lọ kú sọ́dọ̀ àwọn kèfèrí lọ torí bẹ́ẹ̀ àrà ọ̀bà ẹgbẹ́ ìtàbẹ̀ ẹnìkan lè máa bọ̀ pé kí nìdí tọ́lọ̀ mi ní ká kú lọ́dọ̀ àwọn kèfèrí ó béèrè pé tí Ọlọ́run bá fẹ́ fi àjẹ gbogbo wọn kò ní kàn tọ́lá lómi máa sọ pé ìdí tọ́lọ̀ mi ní ká kú nílẹ̀ àwọn kèfèrí lọ sílẹ̀ mùsùlùmí kò ní pé tí wàhálà àwọn kèfèrí bá dé wà á rẹ̀ ní protect rẹ̀ náà yíò náà ń bẹ́ ń bẹ́ ṣùgbọ́n tó o bá kú ibo náà sì ọ́ sí. dẹ́tọ́ lọ́wọ́ bẹ bínú sí gbogbo wọn ó lè bínú sí ẹni tó bá jókòó sí wọn ọ̀tá kò fi nà tá láti ìgbà nàlẹ́ yìí náà tọ́lá wọn. ìjọ ẹlẹ́ẹ̀kẹfà ìyẹn náà jẹ́ wọ̀ ó lè dánàbì náà dìídì sọ pé láyà ẹlò lè lè mùkùnmí ọkọ sara kéèyàn máa ṣe ìjírà ọmọ ìyá rẹ̀ àbúrò nígbà wa kó má bọ ọmọ ìyá so sọ̀rọ̀ jọjọ́ a ní láàrin ọjọ́ mẹ́ta alákòókò kàrọ́ àwà òkúrò yìí wọ́n bá ti jọjọ́ mẹ́ta yẹn ànájìgbé yín wọ̀ fàádà rọ̀ kó wá yàrá kó ní tó dáa jù náà káwọn fẹ ọ̀rọ̀ ìjìrà jù báyìí torí pé tàbá mú yìí ọ̀dà ọ̀làgbà ó sì fẹ ẹ̀kọ́ táwọn afá mi ṣàlàyé kí n tó kúrò lórí ọ̀rọ̀ àníyàn ó kú pọ́ìntì kàṣí ìsọ wàlà yẹ́dẹ̀ kúrò islam fi ẹlùmọ̀báhà kò sí ìkíláàsì nínú mùbá kọ́ídà tó tóbi mo fẹ́ sọ yẹn o kò sí ìkíláàsì bẹ́ẹ̀ ẹlùmọ̀bá gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn èèyàn pọ́líṣì bàtẹ́ kí àwọn bàbá ẹ̀ ṣe kíláàsì bó ló ti fẹ́ ṣe kíláàsì àbí èèyàn ń kọ́lé ìlà ayàkúnà masjidà ìlà ayàkúnà masjidà torí pé ọlọ́run bá ti sọ pé anábìdí máa ń bá náà lillahi baitan bana Allahu lahu baitan bil janna ẹni tó bá kọ́lé fọ́lọ̀ ní ayé ọlọ́run kọ́lé fún láti mo fẹ́ jẹun ní ìkíláàsì ti ń bẹ́ẹ̀ fáṣí wọ́n ní kò sí ìkíláàsì níbẹ̀ èèyàn lè gba ládà o ṣe hàn pé ọ̀tọ̀ ni ìkíláàsì tọ́lọ̀ ọ̀rọ̀ òkà bó ṣe ń tọ́ ṣùgbọ́n àwọn amùbáàrùn mi wà fẹ́ pé èèyàn ó sì máa gba ládà bá ní ìkíláàsì òwọ́nú mùbáhà yìí ní ìsìn pẹ̀lá ní ẹ̀tọ́ dà bẹ́ẹ̀ àti àtàlà àmẹ́lì kùjìzá ọ̀lẹ́ àmàlà àfa àfi báyìí padà sí ìpìlẹ̀ pé sí ha lè sọ pé ètò pé kíláàsì tí kò ní sí sí ha bò jẹ̀zá lè wà fún. bóun ni jẹ̀zá ṣe fẹ́ wà fún pẹ̀lú àníyàn e tó padà súnmọ́. àwọn kan fẹ́ ọ̀sẹ̀ pé bó bá ṣe ń ṣe pẹ̀rẹ̀ báyìí ẹ̀ kẹ́ǹdé àwọn iṣẹ́ kan ọ̀sẹ̀ pé bùbá ni wọn bó bá ṣe ń ṣe báyìí wọ́n nínú ẹ̀gbáǹbù ẹ̀ ó lẹni tó fún ìyàwó ẹ̀ ló ń jẹ náà Ànábì sallallahu alaihi wa sallam ó ní innaka la tad'u wa ma tad'u fi fi imra'atik sọ́dá mú bá ṣe ń gbóúnjẹ sí ìyàwó ẹ̀ lẹ́nu báyìí sọ́dá pọ̀ Allah kò ní ìdíkò láyé ẹ̀ class ṣáàtì echi tá a bá ilé gbé ní ẹ̀sọ́jú ọ̀nà ọ̀nà ọmọ ìgbàládà ẹ̀ irú ẹ̀ ló fọwọ́ àwọn sọ́dá kọ́tùn jàrí ẹ̀ kátó mú ẹ̀gbáǹpù yẹn gbìgì ọ̀rọ̀ kíláàsì lágbára ọ̀rọ̀ kíláàsì lágbára á parí àdìsí ẹ̀ náà àti wà òdì ń ta ṣùgbọ́n àwọn bí irú kéèyàn máa fún eh, ẹyẹ lóúnjẹ ní ìsìn èèyàn náà ṣùgbọ́n èèyàn lè gba jàzá ń bẹ fẹ́ẹ́fẹ́ mọ̀ bá èbí ń pa kí nìkan fún lóúnjẹ ò ní rádà kankan ṣùgbọ́n tí èèyàn bá wò bá a dáàbà mi ẹ máa wọ àwọn àfáàsọ lọ́nà méjì mò ń tírẹ́nì mo lẹ́ran tí mò ń sìn tí bá fún wọn ní oúnjẹ nítorí pé kówó mi lè bá a pọ̀ sí ẹ̀kọ́ tá máa wọ́n mọ̀ reproduce kò ní gbalada ṣùgbọ́n torí pé o fẹ́ pa wọ́n tábìàn لأمر الله سبحانه وتعالى النبي لأمر الله أن عبر النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم دخلت امرأة النار في هرة لا هي تطلقها تأكل من حشيش الأرض ولا هي تطعمه obìnrin kan wọná nítorí gíní o nítorí olóńgbò kò fi ilẹ̀ kó lọ jẹun ìyẹn min hashish al-ard kò sí fún olóúnjẹ tó ń torí kó fẹ́ kó kú yẹn àníyàn yẹn ọ̀sùn ọ̀gbà dáadáa òun ló fà á tí àfọwọ́ ẹ̀ náà ọ̀sẹ̀ ní ìṣe mú ọ̀tá àti sọ lórí ìjókòó wa ó sọ pé عبادة الغفلة عادة وعادة يقضى بذلك ẹni tó bá jẹ́ni tó ń fẹ́ so mọ́ ọlọ́run gbogbo gbà àádá rẹ̀ yóò sì mọ̀ gbà ládá bí ẹ bá fẹ́ sùn ní ìsìn àádá rẹ̀ kò rẹ̀ sí irú gbogbo adáyé àwọn àsùn lẹ́yìn sùn ní ìsìbá àdámọ́ ń sùn ní dédé sọ pé tọ oorun tí mo fẹ́ sùn yóò kóòrù lè máa rọrùn fún mi láti dìde fàábí ní ẹ̀yìnbá àdá àádà ní kí yẹn sùn tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ parẹ̀ wọ́n gbà fẹ́ bá níyẹn nípa ọbẹ̀ fi gbálá ọbẹ̀ fi tàtà kọ́wọ́ àbí ìyẹ́ ọ̀tí bàdá dáwọn ẹjọ́ náà ọ̀rọ̀ ìkíláàsì fẹ́ kò tí wàlà ayédèkúlò lè ìkíláàsì fílmù kùrùhà wọlé mọ̀hàrọ̀máàtì wọ́n gbé nǹkan ní àràmù kí a wá sọ pé ìkíláàsì rẹ̀ fẹ́ ṣe ń bẹ̀. ṣùgbọ́n yéèdè kúlù ìkíláàsì fi tẹ́rk fi tẹ́rkì ẹ̀lùmọ̀hàbọ̀bà. orí lánàá mo ṣe ìṣàrà sáájú sí ìyẹn rí ibi tí wàá ti ṣe ọlọ́run mi. ọ̀gbìn kò sẹ́ni tó rí mi kò sí tó lè ṣe tó bá fẹ́ ṣe ọ̀gbìn ìní àkàfọ̀ wọn ẹni yẹn ti ṣe iran jẹzáwọ mọ bẹ fún ìkíláàsì ṣùgbọ́n nípa sí ààbò sí problem torí pé àlè bèrè pé ṣe tó ṣe ẹ̀ ń sọ àhẹ́yà bí ó sọ àhẹ́ min àìsàn pé ṣé ó gbàládá lóyà bí ó ní gbàládá nítorí ìdí yẹn ìyẹn so mọ́ ọ̀rọ̀ ìkíláàsì ọ̀rọ̀ ìkíláàsì fẹ̀ gan ṣùgbọ́n fẹ́ gbogbo wa káyọ̀ pé tá a bá kọ́ fẹ́ ṣe kàfọ́ máa ti ọlọ́run tó wájú gbogbo lẹ́bù ìsọlé ayé pọ̀ mọ́ ìbáàdà tá a sọ yìí kò sí ètò tó kó yẹ kó torí ọlọ́run nìkan a kàn gbọ́dọ̀ ṣọ́ra fún kankan ká má ṣe nítorí house nìkan ká má lọ di khawarij ká má ṣe nítorí rọjá nìkan ká má lọ di àwọn sufi kò ní ní fìjú sufi júwe torí báwọn là á à ń ní gbogbo nǹkan ìjọ lójú dé ìbára kan mórí jẹ́ ẹlòmíì ò rí wọn ni ṣùgbọ́n tẹ̀mẹ́sàlà مذهب الإرجاء في صوفية عصرنا هذا وفي بيئتنا هذا. تيمان صوفي ìṣesí àwọn súnfí ó bá tàwọn jẹ àmúlẹ́gbẹ̀ẹ́ mi ọkọ sí mi o àwọn ni wọ́n ní wọ́n sọ wọn gbogbo èèyàn bá ọlọ́run ọbọ̀ òróró tọba délé lọ́mọ kí iṣẹ́ àtọ́gbà láàbà mẹ́ta kí wọ́n bú wà mí tẹ́tí ń pè ìrùn àgbẹ̀ tọ́ láti ń bá wà sí lọ ìrùn tó ń pè ìrùn tó dá ní ṣùgbọ́n ẹ̀sọ́gbà láàbà ẹ̀láàbà ẹ̀láàbà insurance cover yìí tẹ́bá délé ẹ̀ lọ kí ìròyìn tó bá wù á dà àgbọ́rú ẹ̀rí lẹ́nu ànábì sallallahu alaihi wasallam wa man kanat hijratuhu ila Allahi wa rasulihi ẹni tó bá ṣe ń yára nítorí ọlọ́run ọba hijratuhu ila Allahi wa rasulihi torí ọlọ́run náà kò ilé ayé ni àti sọ̀rọ̀ ilé ayé báyìí ìsìnbò àti ilé ilé ayé wa pọ̀ ilé ayé mi gratification kì í yẹ wá concrete things kínú rẹ̀ sàmọ́ yọ pé èmi náà ń ròyìn à ń pè ní bí ń pè ní bí sọ ní ẹni gbọ́dọ̀ máa ń wọ́kẹ́ à ń sọ pé èèyàn méjì pàdánù ọ̀rọ̀ bẹni tá ń fún mà ẹni tí ń ló ń pa bí n bá déwájú yìí sì tí mo di owó lórí òkú èmi mo bẹ̀rẹ̀ ọlọ́run jù náà ẹ rí mi ṣe mo rí máa wọ kówó rẹ̀ o tí yẹn bá ń tọ́yàn tó kówó rẹ̀ o tí yẹn ṣe nǹkan nítorí ọlọ́ ومن كان هجرته هجرته إلى الله ورسوله هجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فأبو بري قالوا فنفة so anabi bi ṣe example nítorí pé tó tóbi kẹ́mi sọ fún alánà àgẹ́bí àfáwọn ẹbí mọ̀sùlùmí ti sọ nínú ẹgbàá ìmáàmù Tabarani igbe ẹnìkan wà bẹ́ẹ̀ gbé torí mú kọ́ ìsì ìjọba àǹfààní àlà àdìsí ṣe bá ní ìsì àlàkùnlé hàn kí ẹ má torí obìnrin kí ẹ má torí ilé ayé wà ọgbìn kan. ومن كان يترجو إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كان يترجو لدنيا يصيبها وامرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه tọ́ ẹ̀sán rẹ̀ yóò jẹ́ pé nítorí tó ṣiṣẹ́ ni ọ̀dọ̀ ọlọ́run ọba aláàbọ̀sá ni wọ́n ṣe ìparí àdìsí òun fẹ́ nípa pé ọ̀wá òyìn máa má ìbùsọ̀ fún apẹ́kẹ̀ ìta méjì sàrámbà àjẹ́bẹ̀ yéjì dèrò bí náà nù bẹ́yìí nù kẹ́m àdàdùrù wa tí wọ́n sọ máa tó gbogbo àwọn ọmọ tamat nàmbà wa ilà máàlìkù tàbí imam máàlìkù nìkan tẹ́lẹ̀ bí i pé àdìsí yẹn ò mọ̀ṣúrù wọ́lá ọ̀ká na kọ̀ríban bí ń bá dé sáà èèyàn mà mo sọ nípa bá a ṣe lè ṣe ilé ayé wa pẹ̀lú ọlọ́run ọba àlá ìmáàmù abdulrahman ibn mahdi ó sọ pé yaktub aw yalzam an yaktuba aw an yuktaba hadha alhadith fi badi kulli musannafa gbogbo tíra tẹ bá ti fẹ́ máa fẹ́ kọ ó yẹ ká kọ àdìsí sí alákọ̀ọ́kọ́ ní ahmiyatihi nítorí pé fi àyà àti tọ́lá bàtìlẹ̀ ẹni tó bá fẹ́ jẹ́ ẹni tí ń wá mọ́ àdìsí ó gbọ́dọ̀ mọ́ ẹran tẹ̀ mọ́ yẹn ni ó máa gáìdì ẹ̀ bí hádá yẹ tẹ̀fẹ̀ ẹ̀fọ́ tẹ́bà ní ìsìn tẹ́yìn bá ṣe ìsìláàs ọlọ́run ló sọ àgbà mọ́tí àwọn bá ṣe ọlọ́run abẹ́ dán wò ilé ayé lè máa yí bì fún ọba adéwájú ọlọ́run ẹ̀ má gbàgbé àdìsí pé àwọn mẹ́ta àgbàlọ́ ọlọ́run wọ dájọ́ wọn jọ wọlé kíámà ìsìláàs sí ìsìláàs sí lọ́lọ́run bá ìlú náà ń dálé lórí rí pé wọ́n mú wa sọ àkọ́rọ̀ àlẹ́ yìí mo fún ọ nímọ̀ báyìí mo fún ọ mọ̀ báyìí mo fún ọ mọ̀ báyìí ó wà níbẹ̀ ni ọ̀wà ni èmi ò tọ́ fún mọ̀ ẹ̀ mo kọ́yàn mo kọ́yàn ọ̀rọ̀ ni náà mo kọ́yàn tòótọ́ ṣùgbọ́n mo kọ́yàn lè kọ́ àlà àlè ọkọ̀tẹ̀kẹ̀ yìí kálí bá àpẹ́ láfa àwọn ti fi kọ́ kálà wọn lọ nínú kéèyàn gbogbo ayé ẹ̀ sí lọ. ẹlẹ́kejì onídẹ́rẹ́gbẹ́ náwó ìnáwó sójú ọ̀nà lọ́n kò ṣe náwó ló nára wọ́n bá ti pè ó náà ni ṣùgbọ́n gratification iná ẹ̀ mú wa ọlọ́run wa sọ pé ṣọ rántí oore tó ń ṣe fún ẹ ó ní bẹ́ẹ̀ ni òun rántí o ṣe báyìí ọ̀rẹ́ mi náà ṣe báyìí mi náà ṣe báyìí ọlọ́run ló ti ṣe onínáwó yìí kálíbà sọ pé ooru tí náwó ni ọ ọkọ̀ kì í ọ sì ti sọ kò sí ládàá fún ẹ lẹ́yìn wọ́n bá sọ sínú náà ẹ̀kẹ́ ẹ̀ta lẹ́ni tó jagun fún ìdí náà ẹ̀dá kùn ká máa yẹra òun gbogbo ògbà in fact n bá wọn sọ ni pé ta tó bẹ̀rẹ̀ iṣẹ́ kakọ́ yẹ àníyàn wa o ta bá ń ṣe lọ́wọ́ ká yẹ o ta bá tún parí ẹ̀ka tó yẹ wò ṣèyítọ́ọ̀nù ò fírí kò ní fírí wa ọ̀n sábà tó ó rẹ̀kẹ́ wa ní báyìí ká parí àwẹ̀ ẹ̀ka wà dé wa máa sọ ohun tó ṣe ní last two years lẹ́yìn ọdún méjì tí ó sì kankan tó ṣe ṣèyítọ́ọ̀nù ó ti dé yóò ti bàjẹ́ mọ́yàn lọ́wọ́ lẹ́ẹ̀kan èèyàn wà bẹ́ẹ̀ ní ṣe rìyà iṣẹ́ ọdún méjì ọlọ́run kò sànù wa ẹni tó jagun ẹni tó jagun nígbà tó jagun àwọn wà ah, ni mo fún alágbára báyìí mo fún ọ báyìí wà ní bẹ́ẹ̀ ni ọfún mi mo sì fi jagun sójú ọ̀nà ọlọ́wọ́ ọlọ́wọ́ ní mẹ́rin ló ṣe tí ibi pé wọ́n padà pa mí sójú ogun yìí ọlọ́wọ́ ni ó ṣe bẹ́ẹ̀ tó tọ́ ṣùgbọ́n tó ṣe ni pé kán lè bá àpẹ́ ní jẹ̀rí wọ́n sì ti pẹ́ ọ bẹ́ẹ̀ wọ́n bá sọ sínú iná ìwà mùsùlùmí ilé ìta gbọ́ yìí ó mì pé gbogbo a gbọ́dọ̀ túnra ayò lórí àfa ọmọ kíw ọkùnrin lóbìnrin bàbá ìyá àwọn iṣẹ́ tó bá ti ní ìdíkátà ní àwọn àṣe pàápàá ìbáradà táwọn wájú olóhùn ẹ̀dàkùn ẹ̀já di o a ní tó àdìsí ju báyìí lọ ṣùgbọ́n ìta sọ náà rò pé tá a bá ronú sí dáadáa ìgbésí ayé wa ǹjẹ́ mi sọ fún alánà pé wọ́n á máa pè ní ṣẹ́tùrù ẹlẹ́ẹ̀lì ò ṣẹ́tùrù dì ní àpò ẹ̀sìn wa ni ìṣàtúrù kejì oníkíní o òun ni àdìsí yẹn náà àìṣà tó ká bíbí dáalẹ̀ ká ṣe èsì bọ́lọ̀ ọba àlá òṣìṣàlàyé rẹ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam وبهذا أكتفي هذا المساء وصلى الله وسلم عن حاله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته نعم قد نزل نزل ولا لا؟ ìbéèrè ní àwọn àwọn tó ń mú sí rẹ òun pé ó ní ẹni tó jẹ́ pé ó fẹ́ ṣe ó fẹ́ lọ síbi iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tẹsán tẹsán faramọ́ kápẹrẹ ní fẹ́ lọ kírun ó wá láníyàn pé pápẹ̀rẹ̀ ìsanwó pé òun fẹ́ lọ míìtì ẹnìkan tó fẹ́ fóun lówó òun fẹ́ lọ sí mọ́sálásí campus fóun lè bá rí ẹni tó fẹ́ fóun lówó tó ṣé bó ṣe lọ yẹn tí yóò àfẹ́ẹ̀tì ìrùn tó fẹ́ kìlà fún jẹ́ pé òun ṣe pé yẹn ni. kò ní ìdí láǹfẹ̀ ìfọ̀fẹ̀ torí pé ọlọ́ọ̀bá ní lẹ́sà àlejò náà ń tọ́ ọmọ fọ́nbẹ́ ẹ bá lọ fún hajj ẹ tó lè gbé ọjà tẹ́fẹ́ tà ẹ bá lọ fún hajj ẹ nílò ọlọ́ọ̀ni lẹ́sà àlejò náà ṣùgbọ́n ní tí ò ní ìjọ tó so pọ̀ mọ́ mo ṣàlàyé ní ìkàfẹ́ ìdáhùn ti hajj ní sọ́lẹ̀ kò yẹn lè máa lọ fún hajj ní gbogbo àwọn àwọn Yorùbá tó máa lọ wọn máa ní ìdí òbí àwọn Yorùbá àwọn Nàìjíríà tó máa lọ wọn ní gàrí wọn lè di gàrí wá di gàrí dání kò ní tako ládàá ládàá kiri fún òtún ti ní láti ẹ̀sìn jára ó dà ó yàtọ̀ sẹ́nu lẹ́gbẹ́ kí ni tó ti ń tajà náà lọ sí ti máa tẹ̀ á máa gbogbo ṣe lọ ẹ̀kọ́ bí láì torí pé kò dàpọ̀ mọ́ ìrùn rẹ̀ rárá bí ó ṣe lọ fáàjì náà ti nínú ló ti dàpọ̀ àrẹ́rẹ́ lẹ́kẹ̀ẹ́jì ó ní mélòó ni ẹ̀mélòó ni àlẹ́bí sọlá ẹ̀rọ sọlá mi ìbéèrè ló ka èmi fún Kùránì fún àlẹ́bí. bí ayé rẹ̀ yóò sí bẹ̀rẹ̀ yóò sí bẹ̀rẹ̀ àdẹ́bí sọ̀rọ̀ bá àdúrà lọ́sọ̀lá ní ìgbà tí ó bẹ́ kú ẹ̀mí ìlú ìlú àkà àgbàgbà gbé wọ́n yẹ ìgbà tó wà kà á ó ti bẹ̀rẹ̀ ní láti mẹ́ta tó dé máa ní ìlú mí náà rí láwọn kan sẹ́ndì kwẹ́sàn káàkiri ní ìlú ìlú kà á fún àmì so nígbà so olójà mọ̀ pé nínú àmì tára ìgbà kó bẹ́ kú láti àbá wa sọ́rí bọ̀ọ̀sán pé jésù ní sáà àti yéṣù Àwọn Ẹni tó ń ṣe iṣẹ́ tó ti ọ̀sán fi ìgbà ìbádà náà ọ̀sẹ̀ tí kì í ṣe àwọn ọ̀sá wọn á yin ìwé náà náà. náà بارك الله فيك àná tí wọ́n bí ìlú ìlú mo jùlọ mẹ́ńṣà ẹni tó ń ṣe nǹkan rẹ̀ nítorí ọlọ́run láyìn á bẹ̀rẹ̀ sí ní ròyìn rẹ̀ ẹ̀mẹ́bìnrin tí ń ka ájílò bìṣára ọ̀bùṣọ̀ eléyìí ń kúrè pọ́lọ́ ọba aláàgbàṣẹ́ eléyìí gan làbí ọ̀rọ̀ tí wọ́n rí fáàtì tí ìmáàmù nínú ọ̀sẹ̀ ní ìsọ̀gbà náà dáwọ́ bọ́sì sọ́ni ìtújá mọ̀ sí kíláàsì bàbá wọn ákíláàsì náà sì ní tààrí ìlú pé ọ̀bùnù àwọn èèyàn fún tíra táwọn kọ ojú ọmọ pé ìkíláàsì ń bẹ bẹ́ẹ̀. nítorí ọlọ́run ọba ọlọ́run ẹlòmí lè kọ tíra àwọn tíra náà sì kọ́ fún ìṣíwádìí ní ìlú ní ìlú àtàwọn ọ̀sán tíra ti lẹ́yìn ọ̀dí ìtàn ẹ̀dí ìkọ́jú. bọ́lá ti gbọ́dọ̀ àbáwọn tó ṣùgbọ́n tí ẹ bá gbọ́ pé tíra mi náà kò táyà rẹ̀ mọ́ sẹ́mi ààrẹ mọ́ láti lẹ̀ kó wá sí mo dín ní kí ó bá ìtìrà mi náà ti ń lò láì dé mo lọ sí bá wọn pápọ̀lọ́ ọ̀nà gbogbo ẹ̀wọ̀ táwọn ilé ìtàn bá wọn yìí máa gba ládàá yóò jẹ́ kí ni. ó ń dùn èkó lọ yọnu bí ẹ̀yìn torí pé ládàá yẹn wọ́n máa bá a lọ bí ẹ̀yìn. kò tí ìyẹn báyìí ń jẹ tó nínú ájílò bí sára múmi nìkọ́lọ̀ ọba àlá ó yọnu sí kí ẹ má jẹ jíṣẹ́ ìtọ́ gba gbogbo yìí. Tábàárọ̀ ìyàwó bá bí yóò ní Allahumma la tu'akhidhni bima yaqulun. Ọmọ ọlọ́ ìyàwó bá dùn ẹgbẹ́ àti ọ̀sẹ̀ gígùn náà. Ìwọ lẹni wájú ó mọ̀ sọ̀rọ̀ ní Allahumma la tu'akhidhni bima yaqulun. Ọlọ́ náà sọ wọ́n fi lè má la tí wọ́n mọ̀ èyí tó ń mọ̀ náà fi ń dájọ́ وجعلني خيرا مما يظنون وجعلني خيرا ọlọ́run wá ṣe mí ju ṣe mí dáadáa ju bọ́n ṣe lérò ẹ wo ọ̀rọ̀ báyìí ní ìṣòro wọn ní ilé ayé tó bá ń ròyìn hàn kí ní tó bá tó gbé tó ọ̀pọ̀ tó gbé kó wá máa bá ẹ̀dà ọ̀rẹ́ ìgbé àbáyé máa ṣe báyìí máa ṣọ́ àwọn àbá kí wọn lẹ́yìn rẹ̀ láti tó àbá àwọn adá ọ̀pọ̀ àbẹ̀rẹ̀ àbálẹ̀ bá tún máa bá ìjà ọ̀pá ṣùgbọ́n ó ní tó máa ń gbé ẹ̀jọ̀ mi ìjọ ìjọra mi اللهم لا تؤاخذني بما يقول اها واغفر لي ما لا يعلم واجعلني خيرا مما يقول وبهذا نكتفي بهذا الاسلام وصلى الله